والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله إلى ثم أي قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور متفق عليه أبو هريرة وما سبا سلكم ذنور فوق أتوبا وقاوى أو صحابة النبوة محمد صلى الله عليه وسلم وني وابي النبي صلى الله عليه وسلم ó ń béèrè ní ayyul amali afdal iṣẹ́ wo lọ́lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run tá a bá béèrè pé ẹ dákun kí lèyàn ó ṣe kí ẹ gba ipò tó ga jùlọ tó lọ́lá jùlọ olúwa nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́. qala imanun billahi wa ànábì ní kò sí iṣẹ́ tó ga tó lọ́lá tó ju kéèyàn ní mání ọgbà fọlọ́run àtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìpìlẹ̀ foundation nù gbogbo ẹni tí ń bá ń ṣiṣẹ́ kan tí ọba sí mání ń bẹ àṣedànù ni o òun ni ayé al ta kí lánàá pè wá sí olúwa fẹ́ pè wá lọ bíi pé àní gbogbo ń tẹ̀sìn bá ní ìdí lára rẹ̀ fi kalẹ̀ owó ni epo ni orúkọ rẹ̀ ni wọ́n fẹ́ lò nítorí kí islam ọ̀gá ni àìlọ́ wípé wọn gbọ́dọ̀ ṣe ní tí wọ́n fẹ́ ṣe wọn ẹni mọ̀ mà sí ó ṣe di àádùn náà nù kọ́dà bọ́ bá la ẹ̀mí lọ náà oṣù ní èsà o. kọlọ́run tó wá pé ká máa ṣe jihadu yáyà lẹ́sà ìgbàgbé ilé bẹ̀rẹ̀ tó nínú billahi wa rasuli ọgbọ́dọ̀ kọ́kọ́ ní mánì o nítí ó jẹ gbogbo tó tó iṣẹ́ tí o ṣe yìí tí ó fi nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run òní kó pé a òdodo ọ̀sẹ̀ bọ ọ̀ǹtẹ̀lá nẹ́bí ọgbà nẹ́bí lọ́gà ọgbà fóun nìkan lọ́lọ́run ránṣẹ́ ọ. ìtumọ̀ yẹn ń jama òní máa hun ẹ̀sìn bí wọ́n bá sì ń hun fún ọ òní gbà ó ya irú tẹ ní àṣẹ yìí ká nẹ́bí máa ṣe é sọ̀dọ̀lọ́ ọ̀sọ̀dọ̀ ìtí ń jẹ́ pé èèyàn gbọ́ lọ́n gbọ́ èèyàn gba ànẹ́bí tó ògùn tó bá ṣe gbàpọ̀ lọ́n ló ṣe èyí tí ọ̀fẹ́ tí ò tí ì ṣe òun ọlọ́run náà ni ò tí ì wù alìmánu bilkọ́dàrí káìrì yìí wọ̀ṣẹ́rì àrò òpó ìmánì mi kọ́ gbà pé kádàrá ń bẹ o tọ́lọ́mbà kọ tọ́ba wù ú tọ́ba fẹ́ òní ó ṣe o bó ti lè wù kọ́ gbọ́n tó bó ti lè wù kọ́ orin tó bí ọba wu ọlọ́run kò ní í ṣe é ṣe o ó sì gbà pé lẹ́yìn ayé alìkìyàmù ń bẹ o alìmánu bìlíọ̀wù mi àlàáfẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí bọ́lọ̀ bá ní tú mìíràn nàbìlá ọgbọ́n lọ́n gbọ́ ìtumọ̀ ẹnu o torí náà kéèyàn wá nígbàgbọ́ sọ́lọ́run yìí òun lọ bá ṣẹ́ o òun ní foundation gbogbo ṣẹ́ o kéèyàn bá ń kírun tí ń bá ń gbààwẹ̀ tí wọ́n yẹru rẹ̀ wò tí wọ́n bá ìmánì ń bẹ́ òwúlò kò débi kan o ẹ̀dá kan ẹja múra sí ìmánì wa o tàmọ́lọ́ lọ́kàn ká sì jẹ́ pọ̀ nìkan là ń sìn má sì nǹkan míì ẹ má pe nǹkan míì lẹ́yìn ọlọ́run torí náà ibi àwọn wá bí anabi sallallahu alaihi wasallam pé iṣẹ́ wo ló dáa jù níta anabi dákọ àkọ́kọ́ ni pé imanun billahi wa rasulihi nígbàgbọ́ sọ́lọ́n tààrà ó sì gba anabuwa muhammad sallallahu alaihi wasallam ọgbà gbọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ránṣẹ́ o qila thumma ayy ó ń béèrè yìí ní ọ̀dà bọ́lọ̀ ń bá ní ní máa ní ìmọ̀jọ́lùgbàgbọ́ òdodo ṣe ń ṣẹbọ ṣe ń pe nǹkan míì ṣe ń ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run mo sì gbà pa nẹ́bí nìkan ní ṣọ́ọ̀ṣì ńtọ́lọ̀ bá fẹ́ èyí tó bá wí fún mi nìkan ní ìṣe ní ìṣe ní ìmánì mi bá dúró kí ló kù iṣẹ́ wo ló tún dáa lẹ́yìn pé ní ìmánì. قال الجهاد في سبيل الله الجهاد في سبيل الله náà ní kò gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́wọ́n rẹ̀ ṣe ọlọ́run lọ́wọ́ pẹ̀lú gbogbo ń tọ́ bá nídìí ó nídìí owó òfin ọlọ́run lọ́wọ́ ó nídìí ọ̀rọ̀ òfin ọlọ́run lọ́wọ́ ó nídìí kọ́ ọkọ̀ nǹkan ti ọkọ̀ àwọn kan kọjú ọ̀dá ń pa ìsìláàmù lórí pépà àwọn kan ń ṣe tí wọn lórí rédíò àbí wọn náà bá lè ṣe bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ o òfin dìfẹ́ǹdì ntọ́lọ́nfẹ́ o ẹ̀sìn ọlọ́run kọ́dà bọ́ bá wá la jihadu ti ẹ̀mí náà lọ èèyàn gbọ́dọ̀ sá o iṣẹ́ tó lóore jùlọ lẹ́yìn bẹ́yàn bá ti ní ìgbàgbọ́ sọlọ́run àti ànábì o sallallahu alaihi wasallam kí lọ fún màmá àgbà ó ń béèrè yóò dákẹ́ o onílẹ́yìn eléyìí kí ló tún kàn kọ́ọ̀lá hajjum mabrur àdábì ní kéèyàn lọ hajj hajj tó dáa hajjun mabrur èyí ṣe hajj tó lọ nítorí bọ́ ọ bá dé wọn bá àmọ́ sí ọ lálàjì o èyí wọ́n ṣe hajj mabrur o hajj mabrur ní kéèyàn lọ ṣe tó gbà pé ẹ̀sìn mọ́ lọ́ọ́ ṣe ńlọ́ọ́ mọ̀lú ìfẹ́ pọ́ ọ̀dà èsì ájì nítorí kí n bá kan eyín máa rẹ́rìn kẹ sáwọn èèyàn wọ́n mọ̀ pé mo ti lọ mo ti bọ̀ gbogbo yìí èsì ájù burú o ájù burú ni ájì téèyàn ṣe nítorí tọ́lọ́ ó sì ṣe é níbàámu pẹ̀lú bá nẹ́bi ti ní a ṣe é bá nẹ́bi náà ti ṣe é sallallahu alayhi wa sallam muttafaqun ẹ̀rí hadithu yìí alimami Bukhari àti alimami muslim àméjèèjì ni wọ́n panu pọ̀ gba àdìsí ńláńlá yìí wá o. وعن أنس رضي الله عنه أنس بن مالك ọ̀gáwà mi tọ́nà àǹbá sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo wọn o. أن رسول الله صلى الله عليه وسلم قال náà ni mo gbọ́ tó jí sí ọlọ́run àlékún fẹ́ àtìgbẹ́ ọmọ bá a ọ̀sọ̀ báyìí fún wa pé laghaduwatun fi sabilillahi aw rawhatun khayrun min ad-dunya wa ma fiha. àárọ̀ ni ọlọ́run ní èdè rẹ ní kó jáde sójú ọ̀nà tọ́lọ̀ ìrọ̀lẹ́ ló ní èdè rẹ ní jáde sójú ọ̀nà tọ́lọ̀ ànábì níbi yẹn bá jáde jihadan fi sabilillah tó ṣe jihadu sójú ọ̀nà tọ́lọ̀ yìí pẹ̀lú bá a ti ń wí gbogbo tí ìsìláàmù bá nídìí kó o fi ràn lọ́wọ́ òun ní ń jẹ́ kínní ní ń jẹ́ jihadu. ànábi lẹ́yìn ọba àwa tẹ́lẹ̀ yìí láfẹ̀mọ́júmọ́ láàárọ̀ ni ọba àṣẹ ní ilẹ̀ ń sú lọ ni ànábi ní jáde rẹ sójú ọ̀nà tọ́lọ́hún kó fi rìn sí lọ́wọ́ òun khairum mina dunya wa ma fiha bàbá yí ọ bẹ́ẹ̀ olóore ju gbogbo ayé àti ti ń bẹ́ẹ̀ lóore lọ́wọ́ olóore fún ẹni ọjáde lójú ọ̀nà tọ́lọ́n tí ò torí nǹkan míì àti nítorí tọ́lọ́n náà ànábì ló lóore fẹ́mi náà dùkún ó kó gbogbo tí ń bẹ ní ayé yìí fún lọ tọ́ba ikọ́ máa nábì ádámà màdé eléyìí náà àdéhùn yìí muttafaqun alayhi alimami Bukhari alimami Muslim náà ni wọ́n tún gba hadisi ńláńlá yìí wá o gbèlè ìtànkà iná lọ́mọ́sá àjò yé wa kọ́ wa ṣe lílo rẹ̀ rọrùn ó sì gbà lẹ́sìn fún wa o. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياه